أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم محمد Jamiu anagunmulawu ọlọlùbáríkà tó pọ̀ àmì ṣéwò ìsáájà ìzá jaa. nàásìrù láàyè. nàásìrù láàyè. àwa màsúrù kí ló dé. ìyá jẹ ìyá ọlọ́run àbí tẹ̀yàn. méjèèjì méjèèjì ló jẹ papọ̀. ọlọ́run sí mi. Ah. ǹgbọ́ ǹgbọ́. àwa mhm. bẹ́ẹ̀ ni lọ bí ìdí lọ mo bá dẹnu mọ zini ni ni mo bá níbọ ló bá ló bá pọ ọgbọ báyìí mo bá ní mọ bọ wá ẹ mọ pé ní mọ gbẹ. níbẹ̀ níbẹ̀. bá àwọn ọ̀dà méjì kan ti pè mí nù. àwọn ẹ̀gbọ́n rẹ. àwọn ẹ̀gbọ́n mi kọ́ ìmọ̀ wọn rí náà bá ní àbábọ̀ dúró mo ní nà wọn láwọn ẹlẹ́ àbọ̀. àwọn ah, bẹ̀ wọn láwọn ẹlẹ́ àbẹ̀. àwọn àbá rẹ̀ ń kọ́. Ah, àbá ẹ̀mí náà ń bẹ dáadáa. oníwèé yí dáadáa lọ́ba ní wa wọ́n ṣe kí ni mo lè gbé rẹ́nu. E ah. àbá wọ́n lé mi wọ́n ti kún mi báyìí ah, ọkọ mi ni o. àwọn ọmọdé láwọn níbẹ̀ yìí mọ̀ ó ah. lọ tó wà wọn. wọ́n gba ìdáwé kú olé. tẹ̀sí ẹ̀rẹ́ tí hmm. wọ́n gbà náà. àwọn àjẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀rẹ́ tí ẹ̀rẹ́. èsì ń sọ náà ni pé wọ́n gba lọ́wọ́ àníkejì wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n lóde ìṣẹ̀lẹ̀. ó lọ tó wà wọn padà owó mi ń bọ̀. owó náà máa gbà lọ. ṣe ìyá mi ìyá ni ìyá wa ni owó jẹ ìwé lò. owó táwọn ẹlẹ́hà àtọmọ kí ó tẹ́ ìjẹun ló ń gbà wọn. àwọn ọjà wọn mọ̀ ọ́n dú. ká máa mọ̀ ọ́n dú. àlọ́ gbogbo láì. ká máa mo ṣí ọmọ gbà. mọ̀súrù ọgbà àrékérekè tó dá fún mi ń jọ́kìnrin àná tó jẹ lọ òun ló tún fẹ́ dá tó tún fẹ́ fi jẹ lọ́mí eléyìí. àbá ilé sùn mí. bẹ́ẹ̀ ni mí náà mọ̀ pé ṣé ń sùn ní iṣẹ́ ń sùn ní mí náà mọ̀ àmọ́jọ́ tá a bá rí bi níbí máa ṣe kí ni ìmọ̀ wọlé ọ̀là àlùbáríkà. àbá ìyá mi ìyá wèrè. nǹkan hmm, ìyá hmm, wèrè ń ṣàlàyé fún ọ ní àbí ṣọwárí nǹkan tó ṣe kókó bẹ́ẹ̀ ni pé bẹ́sù bá wà ní ayé ẹ̀dá báyìí ọ tọ́kì yọ gbé jáde bí ọba gbé jáde yọ ba ayé ẹ̀dá jẹ́. bẹ́ẹ̀ni. Hmm, wọn náà má bẹ̀rẹ̀. ana ohun yìí. àbálà o yóò dáa fún ọ lọ́wọ́ barika. àwa bí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe. oníkan tí wọ́n fẹ́ fi ṣe èsù tó wà lára rẹ̀ wọ́n fẹ́ fi gbé jáde nù ẹmọ mi lè gbé lùwì ẹjọ́ àbádọ́ àjagun ni. àbádọ́ àjagun mi náà mọ̀ bẹ́ẹ̀ kí n fàdọ́ àjagun lọ́dá eh. àmọ́ n tó lè gbésù jáde ẹgbà ni eh, gbésù ah. bá wà lára ẹ̀dá báyìí ẹgbà ni ó àfàlàwọ́ ẹ̀ní pẹ̀yìn èkì eh. ẹgbà ni ẹ máa fi ń gbésù jáde. wọ́n ṣàlàyé fún ọ ní. sẹ́yìn gbọ́n ìyá wèrè. wọ́n ṣàlàyé fún ọ ní. àfàlàwọ́ ẹ̀dínlẹ́sẹ̀ mú. Ah, àbá jamiu àmú ah, lọ́wọ́ bàbá bọ́ lọ́wọ́ yín ẹ dára. Jésù ni. èmi náà mọ̀ sẹ́. Ah, Jésù ni. èsùn náà ni wàá ra fẹ́ gbé kò lára rẹ. àbá ẹgbẹ́ni dàbí.

amẹ́nẹ́ni ẹni òṣùpá wọnú ayé rẹ̀ ẹgbẹ́ lọ́dún le. Ah, àwọn àbá ha kíni. ìgbà gbẹlẹ ẹlẹ́hà. ẹlẹ́hà ah, ẹlẹ́hà ti sùn ah, ẹlẹ́hà sàṣàlá tù lọ́wọ́ coronavirus ara rẹ̀ jẹ́ mẹ́gbàgbé jáde.